عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المسلمين نبينا محمد صلى الله عليه وسلم أباك الله àtọrọ àlékún ìkẹrẹ fún anáwó Muhammad sallallahu alayhi wa sallam وعن السعدي عن فاطمة بن قيس رضي الله عنها رضى حديث ودود الشعبي látọ̀dọ̀ Fatima bin Qais. Ànímọ̀bíyí sọ̀rọ̀ ìwé àwọn àlè ọ̀sán lọ́wọ́. Wọ́n lọ gbára dọ̀dọ̀ àlẹ́wọ̀ Mùhàmmad. Ìmọ̀tọ́lọ́kọ́ sọ̀rọ̀ àṣà nípa obìnrin tí wọ́n ti kọ̀ kalẹ̀ ní ẹ̀mí ọ̀tá ọkọ̀ rẹ̀ ti kọ́ lákọ̀ọ́kọ́ ó ta padà ó ti kọ́lé kejì ó ta bàtà ó wà kọ́lé kẹta ó yẹ ní hadith yìí dárí lórí. ليس لها سقنا ولا نفقا ìwé ìwé obìnrin bẹ́ẹ̀ kò kọ́ dandan fọ́kọ́ kó wá ibi tí ó gbé fún kò sì pẹ́ dandan fún ọkọ kí ìdáná ọkàn kan lórí. Rawahu Muslim, Al-Imam Muslim ní ọgbà hadith náà wà. Hadith yìí nìkan tó ń ṣàlàyé fúnra. Òun náà nípa obìnrin tí ọkọ ti tọ́ lẹ́lẹ́ mẹ́ta. Obìnrin tí ọkọ kọ́ lẹ̀ lákọ̀ọ́kọ́ yóò sọ ẹ́ gbà ọ̀rọ̀ lórí ẹ̀dá rẹ̀ òun náà ni wọ́n ṣàlàyé lọ́wọ́ wọ́n sọ ẹ̀dá tí wọ́n sọ ẹ̀dá yìí nínú ilé ọkọ ni yóò fi ṣe. àwọn ọlọ́wọ́ bá ń lo háyà kan fún pé rásùkùnù hànà ìyẹn háyà tí wọ́n ṣàkáǹtọ̀ ní òdìdí kan. àwọn obìnrin kọ́ ẹ̀kọ́ lẹ̀ ibi tẹ́ ń gbé gbọ́ngàn òun náà ni kẹsàn sí o láwọn obìnrin kọ́ ẹ̀kọ́ lẹ̀ ẹ máa tọ́jú wọn ẹ máa fún wọn lóúnjẹ. wọ́n tún bẹ̀rẹ̀ ọlọ́run bá ń pa àwọn ọkùnrin láṣẹ pé obìnrin tá a kọ́ lẹ̀ àwa la gbọ́dọ̀ fún níbi tí màá gbé lọ́dọ̀ wa ọ̀dọ̀ àdúgbò máa gbé jíjẹ mímu rẹ̀ wá láti máa gbé. bẹ́ẹ̀ náà lè ti ẹ bá kọ kalẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì. ẹ̀fí wa tọ̀ náà kó mọ̀ràn ẹgbẹ́ yìí náà ni èèyàn láǹfààní àti tọ̀ ọ̀bẹ kalẹ̀ tí ó dá padà tó bá ti délé kẹta èèyàn láǹfààní àti dàpadà mọ́ àti kó lọ mọ̀rí márùn ẹlòmíì tó máa kọra wọn lẹ̀ lèyàn tó láǹfààní tí wọ́n dàpadà. obìnrin àwọn akọ lẹ̀ kẹta ọ̀nà kìí ṣe dandan mọ́ kó gbọ́dọ̀ wà kìí ṣe dandan mọ́ ká fún oúnjẹ kọ́dà kìí ṣe pé àwọn alọ́ ti lè fún tó bá wù wá alẹ́ ní kò sí ìgbà rẹ̀ yóò sí ìgbà bá wù àwọn tá a bá fún ọ̀dà ìgbà náà àmọ̀ fún oúnjẹ àmọ̀ fún un. tó bá sì wù wá ìgbọ́ta lọ́kọ̀ àkọ́ àti kọ́ náà yóò lè kókó rẹ̀ kó lọ sí ìgbà rẹ̀ bí tí yóò ti lọ sí. tó náà lè ṣàdéjì sọ pé pé ليس لها سكن ولا نفقة والله تعالى على الصواب صلى الله على النبي محمد وعلى اله وصحبه وسلم وعليكم السلام ورحمه الله àfa yẹn èyí ò wo bí ṣe ń sọ̀rọ̀ tí a kò já pé olókèké rí èyí ò bí ṣe ń sọ̀rọ̀ bọ́yá erégù ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí erégù sì rí àbí tẹlifíṣàn wọn máa kún yẹn pàpà màrà mẹ́ ó ní àwọn ọ̀rọ̀ tí tẹ́lẹ̀ sọ tẹ́lẹ̀ gbà wọlé bẹ́ẹ̀ ni kọ́ọ̀dù kan tuntun rẹ̀ dì tì ní ṣùgbọ́n àlẹ́ ṣe yìí lọ́pọ̀ nìyẹn wá ń ṣe láìpù gànà wá bèèrè lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ṣé kí ló fẹ́ nira láti sọ pé ìṣèlú ni wọ́n pẹ̀lú àwọn kan tí wọ́n fún un kọ́lá mùsùlùmí sí mùsùlùmí gan àwọn ni wọ́n ní direct nílẹ̀ ń ṣe yìí wọ́n ní ẹ̀sìn direct wá fi sí sáwọn kan tí wọ́n lè ṣe wá ẹ àbá tí wọ́n lè ọ̀pọ̀ ajé pé à ń bèèrè lọ́wọ́ rẹ̀ gbangba ní kí ní ti wá sí àá. èèyàn fi àwọn ẹ̀rí hàn ó súnmọ́ káwọn ẹ̀rí ẹ̀kọ́ máa tẹ̀lé àti alùpùpù táwọn náà kùn án ẹja kùn án bẹ́ẹ̀ ó kùn án gbèsè yíbò mí náà fún wa níbi ó sì kílíà pé àwọn nọ́mbà wí àwọn ilé nọ́mbà wí lakọ̀dé kọ́kọ́ alẹ́dínà kọlu iná lọ́hà sáálẹ́kù sálàtà èèyàn fi ẹ̀rí hàn dáadáa lọ́kọ̀ hàn mí ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni jẹ̀lbáàbù tí obìnrin wọ̀ ẹ̀yẹ́ bí aṣọ tó máa wọ̀ lé eyín ọ̀sán rẹ̀ tó bá dé pé kòkó kòkó ọjọ́ kan tó bí máa lò. alùmọ̀hìn aláwọ̀ sàrẹ̀ sọ̀rọ̀ kóbìnrin ti bu ọ̀sán rẹ̀ tó wọ́n sọnù tó bu ọ̀sán rẹ̀ látòkè délẹ̀. èyí tó kọ́ wọ̀ sísàlẹ̀ ẹni tóun ló bá ti lè jọ́sọ̀ kò tó kankan. àbáyọ pé ọ̀ṣọ́ gangan lòun náà àbí ìròyìn hijab ní fún bẹ́ẹ̀ lápòjú oníṣẹ́ wọ́n ń pa nǹkan ní ọdún wọn tó lọ́kọ́ wọ bẹ́ẹ̀ tó fún ara rẹ̀ bóyá ó ń tú àwọn lára rẹ̀ àbóhùn tó ìfẹ́ náà bá tààlà yóò ní nǹkan tí ó burú bẹ́ẹ̀ lọ́wọ́ tá a lè sọ wọ́n kò sọ àlàáfíà náà náà bẹ̀rẹ̀ ẹ yọ. abájọ àwọn èsì kí ló fẹ́ẹ́ àbá ní pé àwọn pọfẹ́sọ̀ àwọn abájẹ́ gbọ́ tó bá ní kàtí pẹ̀lú public àwọn tó bá ti gbọ́ kan tí a kàn máa wọ́n àkànjẹ́ gbọ́ ara ẹ̀gbọ́n ní òde ṣé bá lè ṣe náà. Okay. Thank

dábẹ̀ tó nígbà tí wọ́n fi àkóso tó gbà tó lé lẹ́sìn tí ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ àkókò àwọn pé ìṣàkóso àti ìṣàkóso àti ìṣèlú ìṣèlú ẹ̀rọ ọ̀gbọ́n ìṣàkóso wa ní جزاكم الله خيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك